وكل بدعة ضلالة وكل ضلالة في النار nígbà tí adáwọ̀kọ́ fún ọlọ́run ọba ọ̀sọ̀rọ̀ ìfẹ́ àṣàlátù fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ kọ́lọ̀kọ́ mú àṣàlátù tí a ṣe yìí kọ́lọ̀kọ́ mú bá wa. mo kí gbogbo àwọn tí a wà ní orí ìjòkó pàtàkì jùlọ àwọn lájínà dáhàwàtí wal irshad alábà ní ẹ̀kọ́ níbí tí akúrawájọ láti fẹ́ máa pe àkíyèsí sí àwọn èèyàn láti máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́wọ́ fún wa tó abẹ́lọ́wọ́ ọba kó ṣàbáwá san ní ẹ̀sán ọ̀rẹ́rẹ́ apá tí wọ́n ń bẹ ní orí ìjókòó pẹ̀lú láti apá ọ̀tún mi tó kí náà mo kọ́ bá wa dúpẹ́ fún yín ẹkọ ìdílé akó rọmọbọ́ọ̀lù náà kọ́lọ́ tó gbà ní àìsàdà fún wa. gbogbo àmọ́ kí pẹ̀lú pé wọn assalamu alaikum wa rahmatullahi wa ní kí n sọ̀rọ̀ lélẹ́rí òun náà ni àtọ̀á wọn ni àhàmíyà tó tọ̀á wa àdábìyí في الشريعة الإسلامية pàtàkì àdúrà àti ẹ̀kọ́ bá a ṣe máa ń ṣe àdúrà nínú òfin ẹ̀sìn wa. Tí èèyàn bá jẹ́ni tí ó ní àgbọ́yé Islam, tí èèyàn gbọ́yé látinú Al-Qur'an, látinú Sunnah Nabi sallallahu alaihi wasallam tí kìí ṣe pé ọgbọ́n ìsìláàmù yìí pẹ̀lú àwùjọ tí mo ti bára mi. Kìí ṣe pé ìsìláàmù pé mo bá nílẹ̀ èmi náà ń kó. Àwọn ìsìláàmù kan bẹ ní àwọn àyíká tó ṣe pé tí wọ́n bá bá nílẹ̀ tí wọ́n bá kó. Èèyàn bá nǹkan tó dá nílẹ̀, èèyàn jẹ́ kó nǹkan tó dáa ìwọ̀n ni tó di kéèyàn ó lọ rún sáwọ́dí ó jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti ìwọ́n ti ṣe kékeré náà bíyàn sí àbí ìwọ́n ṣe kékeré dàgbà síbẹ̀. ìsìláàmù tí yẹn bá bá ń bá níbẹ̀ yẹn ìsìláàmù tó dáa tí yẹn bá kó èèyàn kó nǹkan tó dáa. àmọ́ nílẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù tí yẹn bá bá ń bí tí yẹn bá kó ìyẹn lè kó kókó papọ̀ mọ́. torí kí ẹ bá padà wọnú al-Qur'an kí ẹ wọnú sunna nabi sallallahu alayhi wa sallam yóò padà mọ́ wáyé pé á ah, nǹkan tí mo bá láwùjọ yìí tí mo kó tí mo rò pé Islam ni á ìyẹn ti kó kókó kó. nínú àwọn ọ̀nà táwọn èèyàn ti kó ìkókó kó níbi nípa ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ àdúrà pọ̀ gan-an táwọn èèyàn kó ní kókó nípa àdúrà ó pọ̀ gan-an nílẹ̀ yorùbá yìí tó ṣe pé tẹ́lá rí tán ń ṣe tẹ́lá wá gbé padà sínú alukoran àti sunna ẹni pé á ah, eré ìtako nǹkan èèyàn ń ṣe tako alukoran yìí ó tako sunna Nabi sallallahu alaihi wasallam yìí tó òun ni pé sunna Nabi sallallahu alaihi wasallam tí a bá wo ibi tó kọjú sí tí ẹ wo ibi tí àwọn èèyàn ń kọjú àdúrà sí ìwọ́n rí pé á ah, ọ̀nà tí àwọn èèyàn ń gbé gbà ó jìnnà sí ẹ̀sìn dandan. lákọ̀ọ́kọ́ kí ni jẹ́ àdúrà àdúrà òun náà ni ìṣẹ̀dá al-abd rabbahu yabuhu rọ̀bọ̀bẹ́tẹ̀hu indahu azza wa òun ni kéèyàn ń pe ọlọ́run ọba wípé ọlọ́run o òun ní ń jẹ́ àdúà kéèyàn máa wá béèrè nǹkan tí èèyàn ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ nǹkan tó ń ka àdúrà nìyẹn àdúrà ṣíṣe tí ń àlàrẹ̀bùdíyà ìyẹn máa hàn pé ọlọ́run ni mo jẹ́ wọ́n ti lèlá ìyẹn tó máa fi ń hàn pé ọlọ́run mo ní bùkátà sí ọ nǹkan pè ní àdúrà nìyẹn wọ́n ti ń pèta rọ̀bẹ́yìn náà yẹ́dì láì àìsàwọ̀jẹ́l wọ́n bílẹ̀ tó láwù ìyẹn ń yẹpẹrẹ ara èèyàn fún ọlọ́run ìyẹn ń rẹra èèyàn lẹ̀ fún ọlọ́run nǹkan tí àdúrà ń jẹ́ nìyẹn ó túmọ̀ sí pé tá a bá rí ẹnìkan ní ìsìn tó bá ní òun ń bẹ ọlọ́run ọba tàwárí àpẹẹrẹ ìgbéraga níbi àdúrà tí ń ṣe irú ẹni yẹn kò bẹ ọlọ́run kò ṣàdúrà nǹkan míì ní í ṣe káríyà tí ń ṣàdúrà nìsín tó wá ń sọ fún pé bá a ti ṣe yìí ò gbọ́dọ̀ máa ṣe é pé ò gbọ́dọ̀ ṣe é ní tẹ́ẹ̀ so irú ẹni yẹn kìí ṣàdúrà ní oṣù ẹni ọ̀bẹ ọlọ́run ọba mọ́ èyí pa ọlọ́run láṣẹ èyí pa ọlọ́run ní àṣẹ wọ́n ti pín ọba ti ní mò ń pa ọ́ láṣẹ àbí kò gbọdọ̀ má ṣe é ìlànà tànàbì kọ́lé yẹn ń tọ̀ ẹni yẹn ti bá ìlànà míì lọ níbi àdúrà ṣíṣe àdúrà yóò mọ̀ sí kéèyàn rọ̀ pé ẹni tí èèyàn tó lè yàn bá sọ̀rọ̀ ti ń jẹ́ àdúrà nìyẹn ìdí ń jẹ́ àdúrà ni pé ẹni tí èèyàn ò lágbára ẹ̀rí tó kẹ́ bá wo àdúrà nígbà míì nínú èdè lárúbáwá wọ́n pè kí nìkan ní fẹ́ẹ̀lù àmì fẹ́ẹ̀lù àmì nínú èdè lárúbáwá ni pé ìdí fẹ́ẹ̀lù àmì òun ni pé command tone tí èèyàn sọ fún èèyàn fọ́yà di pé jòkó tòǹfìlù amúrì yẹn nínú èdè lárúbáwá ẹni tí èèyàn bá jù lọ èèyàn máa ń sọ bẹ́ẹ̀ fún. àmọ́ tó bá ṣe pé ẹni tó jù yàn lọ ni wọn à ní pè ní fìlù amúrì má yóò máa jẹ́ àdùá. tò yóò wà ní amúrù àmọ́ àdúrà ni máa ń jẹ́ ìfìlà ìdíkì orí àgbàlagbà kí wọ́n ní ẹ̀dá kan ẹ̀dá kan ẹ̀ẹ́ ẹ̀wá ẹ̀dẹ́kun ẹ̀wá ṣẹ̀fó yàtọ̀ sí pé one dish one dish one dish one dish so ṣẹ̀fẹ́ àwọn méjèèjì náà kọjọ command ni but ẹni àkọ́kọ́ òun ni ẹ̀dẹ́kun ẹ̀wá ẹni kejì òun ni wá wá wá wá a ti mọ̀ pé eléyìí òun jù lọ́nà eléyìí tó ní wá wá òun ó ju ẹni yẹn lọ ṣùgbọ́n tí wọ́n pe kíníkan ní ìlìtìmáàsì ìlìtìmáàsì ni ẹni tẹ́jọ jẹ́ akẹgbẹ́ ara yín ìjọba ní wá ń bí tó ní àbọ̀ ọ̀dàmú ní kíkà ní wá ń bí so èrùkì má sùnú tí ẹ bá wá fẹ́ bẹ ọlọ́run ẹ̀rì àwọn inú èdè alukur'an wọn ni rabbana ighfir lana ighfir lana ẹ̀rì but amúrù yẹn kìí ṣe kìí ṣe ìrìnsìmáàt kìí ti ṣe amúrù ipe min al ilẹ̀ afẹ́lì kí ni ó ń bẹ pé yẹn ń bá ọmọ kékeré wípé foríjì mi irú amúrù wọn lè sìn èèyàn ṣe àdúrà ní ń jẹ́ a jẹ́ pé èèyàn ẹni tí ò tún yàn ní ń bẹ́ ẹni tí ó jù ú lọ sọ̀rọ̀ bí kéèyàn ní pé àpòjú ètò wọn lẹ́pẹ́ ẹ̀dàkùnrin wáyà yìí ẹ̀dàkùnrin wáyà yìí irú ẹ̀dàkùnrin wáyà yìí ò irú ẹ̀ ní ah, Rabbana ighfir lana èèyàn ń bẹ̀ ẹ̀ nù ẹni tó bá ṣe pé àdúrà rẹ̀ tí bá wá ń ṣe nígbà ń gbọ́yé ń bẹ̀ ni pé ń bá ọlọ́run sọ̀rọ̀ bí ẹgbẹ́ rẹ̀ á sọ fẹ́ nìyẹn pé o ò ṣàdúrà àbí ń bá ọlọ́run sọ̀rọ̀ bí ẹni tó jù ú lọ ọlọ́run fi ní ọ̀dọ̀ ìwúrọ̀ bàkún tàdọ̀rọ̀ àìn olúwa ń tẹ bá fẹ́ bẹ ìní ọlọ́run ọba ẹ máa bẹ̀ ní tàdọ̀rọ̀ àìn pẹ̀lú ìrawọ́ra ṣẹ̀ kí máa rí ìrẹ̀ra ẹni lẹ̀ ṣe máa rí lára yín. Àdúrà tó bá ní pé èèyàn ń jẹ́ ẹrú fọ́lọ́run, èèyàn ń jẹ́ ẹni tí ọlọ́run mọ̀ pé á ẹrú mi lélẹ́yìí bí àdúrà láti máa ń tí èèyàn bá ti bá a débi pé àwọn ò ní ìdí ká máa bẹ ọlọ́run mọ́, á máa pàṣẹ fún un ni èèyàn ti bẹ̀rẹ̀ nǹkan kí nǹkan nù. ya fi bẹ̀rẹ̀ àìmọ̀ ara sọ́lọ́run èyàn pàṣẹ fọ́lọ́run èyàn ma ń bẹ ọlọ́run ọba ní i ká wò àwọn tó ń jẹ́ àwọn ọlọ́lá ayé bóyá bí irú Tinubu nìkan tẹ́nìkan wá ní nítorí pé òun súnmọ́ kó wá máa ní èmi máa ń kọ̀ Tinubu ni ṣe wà yẹn ṣẹ́ni wọ́n kò lè kábùkù ó sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àlìkẹ́lẹ̀ kan wá ní òun ya wòlíì ara nǹkan tí mo sọ nìyẹn kú ṣe bá rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àdúrà nílẹ̀ Yorùbá ẹ rí i pé nǹkan míì là ń ṣe nǹkan tó tapọ̀ ẹ̀sìn ọ̀pọ̀ ń bẹ̀ bò háyà kẹ́lẹ̀ kó wá jáde ní ìsìnkú wá ní ọlọ́run wọn fẹ́ pọ́ láṣẹ òun sì gbọ́dọ̀ má ṣe é ẹ kọ́lẹ̀ nìkan kan ní rí i pé ń hùwà àríṣe sọ́lọ́run. so èèyàn kì ń pa ọlọ́run ọba láṣẹ ìyẹn máa ń so àdúrà táwa ń ṣàlàyé nípa rẹ̀ ó jẹ́ nǹkan kan tí ó pàtàkì nǹkan láńlá ni nínú ẹ̀sìn nǹkan láńlá ni ya ọba ní máa yà ẹ̀bẹ́ òbíkùn rọ́bì ìbá ti kù láàyè lẹ́wọ̀ládò àákùn tí ìbá ṣe pé ẹ bá ń bẹ ìlé ọlọ́wọ́ ọba ni. bákan náà ọlọ́wọ́ ọba Azza wa Jalla ó ní káfílẹ́mọ bí àdúrà ṣe tó káfílẹ́mọ bó ṣe pàtàkì ní inú sọ́tọ̀ olúwa ní èmi ọlọ́run ọba mo pa yín láṣẹ pé ẹ máa bẹ̀ mí ẹ máa sọ̀rọ̀ ní ẹ bá fẹ́ lọ́dọ̀ mi àtẹ́jìbù lẹ́kùn máa da yín lóhùn. wọ́n ti nà lọ́rìnà yẹ sọ́kùnrin náà ánà ìbẹ̀rẹ̀ sí. gbogbo àwọn tó bá láwọn ti tóbi ju káwọn máa bẹ̀ mí lọ. ṣé àwọn ò ní bẹ ọlọ́run? a máa gbà ń tipá lọ́wọ́ rẹ̀ ni. A ma ni olúwa ní kàyọ́dé kò lóòrùn jẹ́ ẹnàmá jẹ́ àkèrè olúwa ní wọ́n wọ̀ná ẹni tó bá sọ pé ìyìnbẹ̀ ọlọ́run má jẹ́ ìyìn ní tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ má ìyìn ní ìdìkẹ́ kan lọ́dọ̀ rẹ̀ má kò ṣeé ṣe bóòlù ṣe ní ìdìkẹ́ tó ti wá a jẹ́ pé lọ ẹni tí ò náà ló fi mọ́ lọ lè béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ṣùlẹ́ṣùlẹ́ lòmíì tó bá fẹ́ béèrè nǹkan yóò wá ní òun lọ lè ń tọrọ nídìí Ọ̀ṣun òun lọ sídìí Ògún torí ó ti pa Ọlọ́run tó dáa ó ti pa á tì olúwa ní gbogbo ẹni tí bá ń ṣe báyẹn ẹni kò lóun rẹ̀ jà ẹnìnàmá jà olúwa ní wọ́n wọ jà ẹnìnàmá jìyà wọ́n yẹ̀yẹ́ wọ́n yẹpẹrẹ. bákan náà Ànábì sallallahu alaihi wasallam kábílẹ̀ máa pàtàkì àdúrà ànábì ní àdùáhù huwa al-ibada àdúrà ni ànábì ní ṣe rí àdúrà ìbáàdà ni ìmọ̀ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni omi ìpínlẹ̀ tí wọ́n bá ti ń ṣe ọlọ́run ó ti máa fún yàn ní ládàá ibi á ah, òun sì ń bẹ̀ mí ibi á èyí ló tọrọ nǹkan tó fẹ́ lọ́dọ̀ rẹ̀ ìyọ́nìládàá bákan náà ìgbìmọ̀ ọ̀pọ̀ àbùkátà tó ń kọ́lé òṣìṣọ́ máa fẹ́. Annabi sallallahu alaihi wa sallam àdéhùn yìí Al-Imam Bukhari àwọn ọmọ kàjáde àtàwọn kútùbù àdéhùn ní. Annabi ní laysa shay'un akramu ala Allah ta'ala min du'a ó ní nínú nǹkan tó lápọ́nlé tó ṣe pé ọlọ́run ò rí nǹkan tó fẹ́ táwọn nǹkan yẹn lé tó kí wọn máa bẹ̀ ẹ́ kí wọn máa bẹ̀ ọlọ́run ọba ẹni tí ó bá ń wá ìbínú ọlọ́run tẹ́ni yọ́n sáà sọ pé ìní sọ̀rọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ máa ọlọ́run bínú tó ń tọ̀hún nù anábì kan lọ́wọ́ àlẹ́sẹ́lẹ̀m anábì ní mẹ́lẹ̀m yẹ́ sábẹ̀ lọ́ha yẹ gẹ̀bọ́ọ̀bù àlẹ́ ẹni tí ò bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì máa bínú sí i ṣe àlùfáà ọmọ ìdí ènìyàn táwa bá ń tí ẹ bá ń béèrè nǹkan lọ́dọ̀ tiwa ní gbogbo ìgbà ní gbogbo ìgbà yóò padà dọmọ yẹ̀yẹ́ ni lọ́dọ̀ wa. kódà àwọn ọmọ tá a bí ìyàwó tó ti pé àwọn náà la fẹ́ wọn sílé a ti mọ̀ wípé ojúṣe wa ni o ká fún wọn ní nǹkan bá ń béèrè bóyá oúnjẹ bóyá owó níná lílò tó bá ń béèrè lọ́wọ́ wa ká fún wọn. ìgbà míì tó bá wá béèrè lọ́wọ́ yẹn àbí ká lọ́pọ̀lọpọ̀ gbà gan-an inú ó sì máa bí ọkùnrin tó bá ní owó kí ló dé àti ah, wàhálà báyìí mo ti fọn ah, kótókù kí ah, kí ló dé báyìí ṣé kò béèrè kí nílẹ̀ kan ó ti ń jọ́ mi ìyànà ẹnìkan ní ẹ̀yọ́ ọmọ náà ẹ̀sìn máa bínú bó ní ṣe máa náwó tí lómi ìrànwá tó ń mú jáde nínú ọwá nínú mi ọwá ní kí lómi ọdún ẹ̀yọ́ ọmọ kara náwó lẹ́nu ọlọ́run ni ọba tó ṣe pé òun ní máa ń ná ní máa ń fún yẹn ni wọ́n máa ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ inú rẹ̀ ó tún máa dùn. ọmọ èèyàn tí yẹn bá ti ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ní gbogbo ìgbà ní máa ń sú ni. Allahu yaghdabu in tarakta su'alahu. àbúrò rẹ̀ kan ló ń bẹ̀ ó ní ọlọ́run máa ń ni tó bá ti lóò ní béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ má ọlọ́run ti bínú sí yàn. ilé fi ó ní ọmọ èdè ènìyàn tó bá ti ń bí ní nǹkan lemọ́lemọ́lemọ́lemọ́ ló padà bínú ni tó tó bá ṣe pọ́ rẹ̀ rẹ̀ rẹ̀ tó bá sọ fún ọ pé gbogbo tó bá ti ní ìdìmọ̀ wá béèrè lọ́wọ́ mi ń tàn yẹ ni tó bá ti béèrè tó béèrè tó béèrè wá jọ kan kò ní gbé kọlù rẹ mọ́ òun náà ló ní kọ́ ọmọ béèrè o ó dẹ̀ mọ òun ń gbà ní ìtura bá ọmọ bá kú àbí ìyá rẹ̀ bá kú àwọn ọ̀rẹ́ rẹ̀ wà wá fún wa ní pẹ̀lẹ́ tó gbogbo tó bá nídìí mo wá di ní irọ́ ni kò lè ṣe jìnnà tó bá jọ́ kan tó bá pé báyọ̀ ah, ah, ọmọ ìwà lọ́wọ́ yìí pọ̀ bá tó ń díjọ́ ní ìyẹn nìyẹn àmọ́ ọlọ́wọ́ ọba àìsàn jẹ́lì òun ni ọba tó ṣe pé tó bá tẹ̀ wá bí ní nǹkan gan tó béèrè nípa oníbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run máa ń bínú sí yàn àdúrà òun ló máa ń láyàn níbi ìkágara ìyẹn ni pé ní tí ń páyọ̀ ọ̀bá ká gbogbo nǹkan tó bá ní lágbájá o wípé ọ̀lẹ́ yányán ni ọ̀lẹ́ èèyàn lẹ́nu tó ṣe pé kò bá lè pàdúrà anabi sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ anabi ni àjẹsùn náà ti mọ̀ ní àjẹsùn àti tùwà anabi ni ọ̀lẹ́ yányán ọ̀lẹ́ tí ó lè débi pé kò tún lè tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ bá. wà á náà ti mọ̀ ní bákìlẹ̀ bí sàlám ahun èèyàn yányán ọ̀lẹ́ tó láhun débi pé kì í rí sálámà síyàn ẹni tí ò bá lè béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀lẹ́ yányán nù kí ni tí ó tó ń lè béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ bákan náà àdúà òun ni sábàbí tọ́lọ́run máa ń lò láti fi gbé àdánwò kú fún èèyàn tí àdánwò bá fẹ́ ṣe èèyàn tí ẹ bá bẹ ọlọ́run pé ọlọ́run ṣàánú mi wọ́n ti ká àdánwò yóò ṣe mí kò sì ní ṣe èèyàn bẹ́ẹ̀ wá ni tí àdánwò bá ti sọ̀kalẹ̀ náà ó ti sọ̀kalẹ̀ ti yàn àdúrà náà lèyẹn tó wọ́n ti ń bẹ ọlọ́run tí ó fi gbé kúò ní àdánwò yẹn yóò fi lọ so eléyìí láàfin onídìí àdúrà ṣe ṣe kókó bó ṣe pàtàkì tó bákan náà ẹni tó bá ń bẹ ọlọ́run ọba ẹnu yẹn ọlọ́run ọba tó máa ń súnmọ́ ń tọ̀hún ọlọ́run máa ń súnmọ́ ẹni tó bá ti bẹ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run súnmọ́ ń tọ̀hún náà ni ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kọ́tì onye ní ọlọ́wọ́ bá sọ báyìí ana inda zonni abdi bi ọlọ́run ní màá mi ìgbà tó ń lọ bá ti ràn kàn mí ọlọ́run wà á nà máa ẹ̀wú ìlàdà áàní màá sì máa ọba orígun tí àdúrà ní tí ẹ bá fẹ́ ṣàdúrà kí ni àwọn nǹkan tá a gbọdọ̀ rí níbi àdúrà tí ẹ fẹ́ ṣe táàbí mọ̀ pé á pé ẹni yìí ọbẹ̀ ọlọ́run ọba rẹ̀ ṣẹpá ẹlòmíì bá fẹ́ ṣàdúrà ní ìsìn ẹlòmíì lè wà lérí pé ń ṣàdúrà ó lè wà ní wákàtí kan lérí rẹ̀ yóò lọ wọn ṣàdúrà ṣùgbọ́n ni àbíkírù ó yàtọ̀ sí àdúrà láwọn àyè láwọn apá kan lẹ́yìn sáà kìí ṣe gbogbo àdúrà ní zikiri ẹ kìí ṣe gbogbo zikiri ni àdúrà àmọ́ gbogbo àdúrà zikiri máa ń wà níbẹ̀ kìí ṣe gbogbo zikiri ni àdúrà ìyẹn lè jòkó ní síkẹ́ wọn sọ pé james akaru rọ̀lẹ́ àmọ́ nínú àzikiri yẹn ẹ rí àdúrà nínú rẹ̀ bákan náà tẹ́ bá tún kàdúrà náà ẹ tún máa rí nígbà míì sọ òní pé laysa kullu du'a dhikr laysa kullu du'a dhikrun wa laysa kullu dhikrin du'a gbogbo àzíkìrí gbogbo àdúrà kọ́ ni àzíkìrí yẹn nìkan tó ọlọ́run ṣàánú mi ìyẹn tàdúrà nù Allahumma irhamni àbí irhamni ya Allah ìyẹn tàdúrà dàrẹ́kì náà tó bá kan náà gbogbo àzíkìrí òun wá kọ́ ni máa ń jẹ́ àdúrà tí wọ́n la ilaha illa anta la ilaha illa Allahu wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹ̀wọ̀ àzíkìrí nù kò sí èèyàn tàdúrà ń bẹ̀ ọ̀sà káàrù lásán àsànáwò àdàwọ̀ ọ̀sà òṣèlú tí ẹ bá fẹ́ ṣe àdúrà ká mọ̀ pé ẹni yìí ń ṣàdúrà ni òun ni pé a rí nǹkan mẹ́ta níbẹ̀ láti mọ̀ pé ní yìí á gbàgbéyà àdúrà ló ṣe àkọ́kọ́ ni àtọ̀wọ̀ ẹni pé ẹni tí ń bá lóun ń ṣàdúrà ó jẹ́ pé ọlọ́run nìkan náà ní ń pè ó jẹ́ pé ọlọ́run nìkan náà ní ń bẹ̀ èyí máa bẹ ọlọ́run ọba kó o tún máa bẹ nǹkan míì kún ọlọ́run gbàtó ń bẹ ọlọ́run ọba pé ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi tó wá ní èyí tá láyé ẹ̀yẹ orí tèmi ṣe é àdúrà rẹ̀ di mélòó èèyàn mélòó ló ń bẹ̀ ta lọ lọ́run ta lọ tó láyé so ọlọ́run nìkan oṣù lèèyàn máa ń bẹ̀ inú tọ́lọ́run wá kórìíra láyé òun ni kéèyàn máa pe ẹlòmíì àti kéèyàn máa pe nǹkan míì fún ọlọ́run tá bá wo àwùjọ mùsùlùmí lónìí àwọn èèyàn wọn pe ọlọ́run ọba nìkan mọ́ wọ́n ń pe nǹkan míì fún ọlọ́run kódà ànábì sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ pé pé ànájì ṣẹ̀tún mo ní ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi yóò ní pé Allahumma rahamni ní èdè larabawa nù ní o gbọ́dọ̀ ní ya Rasulallahi irhamni kí o ní òun òjíṣẹ́ ọlọ́run ṣàánú mi wọ ànábì Muhammad ṣàánú ní o gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ tí wọ́n bá wí wọ́n ti ṣe nǹkan tó le tó ní agbára lẹ́nu nǹkan tí yẹn ṣe. ọlọ́run ọba kódà yẹn gbọ́dọ̀ ní màláíkà ṣàánú mi ọlọ́run bá ń sọ̀rọ̀ Qur'an ní jìbìrí ṣàánú mi olúwa ní wala ya'murukum àtìkìrú màláíkàtà wọ́n náà lè yí arbaban min olúwa ní èmi ọlọ́run ọba ní ìpáyín láṣẹ táyà múrùkù nínú sọ́rọ́tọ̀ Ali Imran àyà 60 ó ní èmi ọlọ́run ní ìpáyín láṣẹ o an tattakhidul màláíkà kẹ mú àwọn màláíkà wan nabiyyin àti àwọn ànábì ọlọ́run arbaban kẹ sọ wọ́n di ọlọ́run ẹ gbọ́dọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ pè wọ́n di ọlọ́run olúwa ní àyà múrùkù lè ṣé ní ọlọ́run parí sí láti kẹ́ di kẹfẹ́ rí ni báyìí ibi antum muslimun lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ ti mùsùlùmí aya Qur'an ni mo kà yìí Ali Imran aya sixty níbi láti máa rí àwọn ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀rẹ̀ sí pé àdúrà nílẹ̀ Yorùbá wa yìí ah, èyí ó takò ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹ dákun ẹni tí ò bá gbọ́ ohun tí mo sọ yìí rí ohun tí mo fẹ́ wí ẹni tí ò bá gbọ́ ọ rí kó náwó pè náà gbọ́ ọ rí ànábì ìwọ ní bí wọ́lá fẹ̀yìntì kálẹ̀ ọgbọ́n rí wàláyà gbọ́n rí kò jọjú ànábì nílọrin wọ́n ní wọ́n ní alábẹ́ ásáásí wọ́n ló níbi tá a máa ń sáásí ànábì gbà ní o agbọ́rí àbá gbọ́rí Ya Rasulallahi agbọ́rí àbá gbọ́rí wàláhì kò ti yẹ ká gbọ́rí kò yẹ ká gbọ́rí kódà tẹ́ bá tún sọ báyìí ẹlòmí ọmọ ní ayélujára tún gbédé yìí ẹwẹ́ ní ká mọ́ pà nẹ́bì má ẹwọ́ àyà Quran mọ́ kàyé alẹ́ mọ̀rán àyà 60 olúwa lè mi ọ̀pá yín láṣẹ o àtẹ̀tẹ̀ ìbúlù mẹ̀láìkà kẹ wá tí èyí fẹ́ ń tọ́ lọ lè kéwu súnà o kéde lè kéwu súnà ní nǹkan o sẹ́mọ wá ń kiri bí àdúrà káàkiri sẹ́mọ ń sọ òde àdúrà káàkiri sọ́bà náà ka yà sí àti kí náà ń kà àti ìsáwáká wọ́n àbímúlíkù àbíkáríkà kadà lẹ́yìnlú àbíkáríkà sáwọ́dì di Quran kí ní kan bẹ tó máa ń ṣe ń bẹ̀ tó máa ń pè ní kó nípa ìsáwáká ẹ mọ̀ gbọ́ báyìí tó mọ̀ pé ya jibrilu ya mikailu ya israfilu ya sadabila sadababila so wọ́n máa ń pe àwọn ànábì ọlọ́run wọ́n pe màláíkà bí ẹni tó ń sọ ọlọ́run ni pé kò ṣe nǹkan fáwọn àjíbúlé ya israfilu àjíbúlé ya jibrilu àjíbúlé so ọlọ́run ní ìyìn ní kẹ́ ẹ máa pọ̀ àwọn èèyàn yìí kẹ́ ẹ sọ wọ́n dọ lọ́rùn ó bì pé ẹni tá a bá gbọ́ tó lòun ń ṣàdúrà tá a pé ní tí wọ́n ń ṣe àbádùn àtàwọn fún ọ pé máa ṣe wọ́n á ní kó máa pe ànábì ni. ẹ jẹ́ rí nírú àsìkò yìí tó láwọn ṣe láti lè kọ́dírì ó tún máa kó báwọn èèyàn. ó ní káwọn mùsùlùmí ọ̀pọ̀ lọ rẹpẹtẹ ó lè dékẹ́ wọ́n sọ wáyé kan wá ní ẹtì náwó yín ẹ sọ pé ya Rasulullah ẹbọ pẹ̀lú ọlọ́run ọba. sọ àyà Qur'an lè ta kàyé olúwa ní iṣẹ́ fẹ́ di kèfèrè àyàmúrù kó ń bèrè kó fèrè àti mo ní kẹ́ di kèfèrè ni lẹ́yìn ìgbà ti ń jẹ́ mùsùlùmí tán ó ní pé tí ẹ bá ń ṣe nǹkan yẹn yóò di kedere tó bá ń pé tó bá mú ànábì lọ́lọ́run tó mú àwọn màláíkà lọ́lọ́run tó ń pè wọ́n yóò di kedere kátó wá sọ pé ìjẹ́ tó wá wálẹ̀ kátó wá sọ pé àwọn ẹni ọlọ́run àwọn èèyàn ń pa ẹni ọlọ́run àbí wọ́n pè wọ́n wọ́n mọ̀ pé Abdul Qadir jìnnà ní ẹ̀pẹ́ ṣéwù ẹ̀pọ́ dirí yín mú ẹ̀pẹ́ ṣéwù ẹ̀pẹ́ ṣéwù sọ lórúkọ Islam àwọn kàdìríyà ń ṣe yìí o àwọn tìjàníyà náà wọ́n mọ̀ pàmọ́dé àtìjání ó pe Ibrahim Niyasi tó bẹ́ẹ̀ kí máa rí táwọn èèyàn ń pe àwọn àfáànù àwọn èèyàn ń pe búlálà àfáà búlálà jẹ́ni kan ń pe ọlọ́run ń pe àwọn wálù ẹ ṣeun jẹ́ni kan ń pe ọlọ́run ọba tó dá wọn tó kó àwọn míì bá débi pé wọ́n ti ní fọ́tò àwọn àfáà yẹn lọ́wọ́ tó bá ti fẹ́ tọrọ nǹkan wọ́n yọ jáde báyìí ni ọmọ awò àwálù àwálù àwálù àwálù ẹ̀dàpọ̀ kí ni ìyà ẹwọ́n jọ́ kàmù ń sọrọ̀ ọ̀rọ̀ yẹn fún ẹnìkan tí ṣe ń kọ́ yìí kọ̀ wá tẹ ènìyàn lọ́rùn lórí kàdìrí àlẹ́ náà mo ní ẹ̀ ń pe àbẹ̀kọ́sì jìlá ní jẹun pẹ̀ ń pe ọlọ́run ó ní níjẹ̀jọ́ náà ni mo ń lọ lọ́rin náà ni àwọn tó máa ń pàdé ní mọ́tò láàjọ ń kọ́ yìí wọ́n máa jẹ́ kàdìrí à mo ní ẹ̀ ń pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run mo ní tí mo ń bà mí lẹ́rù fún yín jù láyé ẹ̀yin onítọ̀rí kan ìdí ń bà mí lẹ́rù fún yín jù láyé òun ni ẹbọ tẹ̀ sí pẹ̀lú ọlọ́wọ́n ọba tó ní ẹbọ bóun ní ìsàlàyé rẹ̀ fún ọ mo sọ pé mo ṣe kàdírí à seventeen years mo fi ṣe lẹ́yìn ìgbà tí mo parí sárẹ́wì tán mo wá lò seventeen years lẹ́yìn ìgbà yẹn mo ẹ̀sọ̀ wá rí pé ah, kíní yìí ó lágbára so ó wá ní ah, ah, bó làwọn ṣe ìwá ń ka àwọn ìwá ń ka àwọn àwọn ọ̀tíra àti àwọn ọ̀rázù kàdìríyà ìwà ń kà fún ìwà ń kà fún ṣùgbọ́n wá ní wà láì mú ní tí wọ́n ń bà mí lójó fún jù láyé òun ni pé ń tẹ̀ ń ṣe wọn mo ní òun lọ ga ìbànújẹ́ tí wọ́n ń ṣe mí tù fún ẹ̀yin onítọ̀ríkà kẹ́ ẹ máa pe ṣé wù ní jẹun sí ń pe ọlọ́run ọ ní à ẹ gbóni ní dídín falàkà ní mú tẹ bá rẹ nìkan ní ìgbésó sọ pé jésù sàánù nù jésù gbàmílà mítọ mọ ń gbà fún gbọ ó lóun mọ ń gbọ jésù kó mi yọ nínú ìṣòro ó lóun mọ ń gbọ mo ní irú ẹni yẹn lọ́jọ́ ìwọ mùsùlùmí kí lẹni yẹn ń ṣe kí lẹni yẹn ń ṣe ẹ ìṣẹbọ mo ní ẹ̀yin náà wàá máa ń kàbí kọ́lù ìjìnlá ní mo wá ń ka àwọn kọ̀sáìdù fún àwọn kọ̀sáìdù tìjà kàdìríyà wọ́n kà fún pé ẹwò ẹmọ ní ẹjẹ ilá ní jọdẹlí bílmọ̀nà wẹ́lfọ́bẹ̀lì mo ní túmọ̀ rẹ̀ ó ní wọ́n jìlá ní tamilọ́rẹ̀ dámilọ́lá mo ní kí ní ìyàtọ̀ yín pẹ̀lú kírísítẹ́nì yẹn ó dákẹ́ mo ní kọ́lá even kírísítẹ́nì tó bẹ́ta yín torí ànábì làwọn ń pè fún ànábì ànábì yìí ká ànábì ọlọ́run ni o àyè sọ̀rọ̀ àti wọ́n sọ̀rọ̀ ẹ̀yin ẹni tó kú ní nǹkan bí eight years báyìí náà ni àbùkọ́dé Jìlání náà lẹ́yìn ń pè ṣe é rí pé tiẹ̀ bẹ́tà fún yín ó bẹ́tà bí ti ń gan lọ ọ̀dà so bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì náà ẹlòmíì ò pé àwọn tí mo dákọ̀ yìí àmọ́ ẹlòmíì jáde níbi àfa ńláńlá bàbá àwọn àfa àwọn òun ló mọ̀ pẹ̀ ṣẹ́ẹ̀tì ẹ̀rí nílẹ̀ Yorùbá yìí wàhálà Ìlọrin pọ̀ níbi irú nǹkan báyẹn wàhálà Ìlọrin ti pọ̀ jù Ìlọrin lè ka àfa hundred ní ìpínlẹ̀ ọmọkà kí àfa kìíní àfa kìíní àfa kìíní àfa kìíní àfa ẹlùkọ́ ànẹ́bí ọlọ́run ní kà ní. gbogbo àwọn bàbá tá a yìí bọ́lá gbogbo àwọn bàbá tá a dákọ̀ yìí nǹkan fẹ́ ló ṣe fún yín ìtújẹ ìṣẹ́gun pẹ̀lú ọlọ́run ọba so pẹ̀lú pé ọmọ pe èèyàn bí ẹni pé ẹni pe ọlọ́run ọba pé kó ṣe nǹkan fún yín sáfẹ́ bá tiẹ̀ ń tọrọ pé ah, àfáà kìíní kan ọlọ́run bá wa foríjì wọn àfáà kìíní kan ọlọ́run bá wa kẹ́ wọn ẹ̀ ń ṣàdúrà fún wọn nù ẹ tó wo táwọn yóò tó máa wí nílọrin mo dà àfáà kìíní kàlékò kẹ́ fún wọn ìkẹ́wò ló ń da yín lójú pọ́lọ̀ ń kẹ́ wọn tẹ́ sí àlékún rẹ̀ lẹ́wọ́n ń béèrè nígbà mo rí táwọn èèyàn pé ah ìtafẹ́ sọ pé àwọn ẹni yìí ó tá ju nǹkan lọ kọ́tà wà nípò ńláńlá kan lẹ́ka mọ̀ wá ẹ̀ nífẹ̀ẹ́ sọ̀rọ̀ tó yẹ pé ìtọ́lọ̀ ní kẹ́ sọ gẹ́gẹ́ nípa ìyà. Sàfá ànẹ́bí sọ̀rọ̀ náà sọ́lá ìbáni ọlọ́run sàlékò kẹfà ànẹ́bí ọlọ̀. Tó bá ti pé àwọn sọ̀hábà ní ìbáni ọlọ́run bá wa tó sàlékò kẹfà ọlọ̀. Àbáwọn ẹni wọ̀nyí yìí kí ló fi dá yín lójú pé wọ́n rí tẹ́. So ibi tí mo ti lọ, òun ni pé kíyàn bá fẹ́ ṣàdúrà, mọ́jẹ̀mú àkọ́kọ́ ni pé máa bẹ ọlọ́run ọba nìkan lọ́bẹ̀ nǹkan mi ò ọlọ́run ọba ní kò lédè ìrùwọ́à àwùjọ ìrùrọ̀ṣẹ̀mánà àìjáàmà tẹ̀dẹ̀ríwò fẹ́lẹ̀ olùsùnà olùsùnà olúwa ní ẹ máa pe àwọ̀ ẹ bá fẹ́ níbi nǹkan lọ́dọ̀ náà kí ya àwọ̀ àwùjọ ìrùrọ̀ṣẹ̀mánà àbíkẹ́ ní kí ya rọ̀ṣẹ̀mánà olúwa ní àyàmá tẹ̀bẹ̀ ìhù tẹ́bá fẹ́ gbogbo tó bá wù tẹ́bá fẹ́ pè ọlọ́run ọba gbogbo àti bá ti fẹ́ pè pẹ̀lẹ́ àtìmá olùsọ̀tìmá olúwa ní mo tún ní àwọn orúkọ tó dáa ẹni fún àwọn orúkọ yẹn bẹ̀ mí. tó ẹ má pè nǹkan bí kọ́ ọlọ́run ọba o kódà kínyìn ó ní ìdì nǹkan má pè orí rẹ pé orí mi o ẹ̀rì pé ara tí yorùbá tó máa ń ṣe nu wọ́n ní orí mi. ẹlẹ́dàá mi ní kàdó ànánu o lónìí orí ìhun ẹlẹ́dàá agbó tó bá ń pẹ́ ẹlẹ́dàá rẹ ọlọ́run ní ń jẹ́ ẹlẹ́dàá kí ni orí sọ́ọ̀ náà ní ń jẹ́ orí sọ́lọ́run ní ń jẹ́ orí tó àwọn àkíyèsí tó ká mọ́ níbi àdúrà nìyẹn o tó bá ní ọlẹ́ ẹlẹ́dàá mi ṣàánú mi àmọ́ orí rẹ orí ò lè ṣàánú yẹn o tó alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì bá ń bẹ ọlọ́run ọba ìyẹn máa ń rí àfọ̀mọ́ wípé òun fọ ọlọ́run ọba mọ́ níbi àdúrà ẹ mú sí ni pé ya Allahu irhamni pé ya Allahu irhamni mo ti ní ya Allah mo ti fọ ọlọ́run ọba mọ́ mo ti yìn ín mo ti gbà pé òun lẹni tá a máa ń sìn tó tún ní ya Rabb so ẹ̀yin gbọ́dọ̀ wà níbi àdúrà tí èèyàn ń ṣe fọlọ́run ọba ìyẹn ni pé inú ẹni táwọn bá bá wo aya la ilaha illa anta. سبحانك إني كنت من الظالمين ولا إله إلا أنت توحيد توحيد سبحانك تنزيه يقول الله إني كنت من الظالمين أولئك كيتا أولئك الاعتراف بالذنب في ọjọ́ pé ẹlẹ́ṣẹ̀ lèèyàn pé ọlọ́run ṣàánú mi ṣẹ́ni pé ẹwu èdè owó lásán يا الله ارحمني يا الله اغفر لي òun fi hàn pé ọ̀lẹ ni ọ́ aláìní ni ọ́ ẹni tó ní bùkátà fọlọ́wọ́n ọba ni ọ́ so àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin yẹn amẹ́tẹ̀ẹ̀ta yẹn ó gbọ́dọ̀ wà níbi àdúrà tí yẹn bá ń ṣe ṣùgbọ́n àbọ̀ pé yorùbá náà ló fi ń béèrè lọ́lọ́run ṣàánú mi wọ́lọ́ba aláàánú ṣẹ̀pẹ́ ìyẹn ti béèrè ó ti ní ọlọ́run báwọn náà ọlọ́run foríṣì mi wọn lọ bàrá foríṣì ọlọ́run kẹ́ mi wọn lọ bọ oníkẹ́ ọlọ́run ṣọ́ mi wọn lọ lọ́run ṣọ́ yàn so èyàn ti tọrọ tó níìdì ó ti ṣẹlẹ̀ ọ̀kan so eléyìí ni ọ̀ àbí orígun tó wà fún àdúrà sọ kí wá ní àwọn àdáàbò tó a kí ni àwọn ẹ̀kọ́ tí èèyàn máa ń lò ìgbésẹ̀ tí èèyàn máa ń gbé tí èèyàn fi ń bẹ ọlọ́run ọba aláwọ̀kọ́ ni pé ẹni tó bá fẹ́ bẹ ọlọ́run nípa ti sọ ìfìlà bẹ ọlọ́run nìkan mọ́mú nǹkan mi mọ́ ọkùnrin náà ni ẹni tó lè bẹ̀ òun nìkan ló lè bẹ̀ tó lè kọ́rọ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ òun ló lè ṣe tí ẹ̀dá kankan ò lè ṣe fún ọ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àyẹ̀yẹ́ bí ṣàmùlẹ̀ wọ̀sán ní ọlọ́run ọba rẹ̀ ṣàtọ̀lá tó fàn lẹ́bi sọ̀mọ́ àlẹ́sọ́là ṣòǹjọ́ kan ànẹ́bìrì arákùnrin kan ànẹ́bìrì fọ́kàn ṣàdúrà ọkẹ̀ bẹ̀rẹ̀ nípa ọlọ́run iri àmúni ìrí àmúni àà ni àjìlá àhàdà pẹ̀lú yìí ti kánjú ànẹ́bì wa sọ fún tó bá fẹ́ ṣàdúrà ọlọ́run ọba rẹ̀ لئن شكرتم لأزيدنكم tẹ́bá ti الله ọlọ́run إيه ní ìgbèkó fún yín iná ní ṣe rí ọ̀nà tẹ́bí táwọn àwọn àfá àti máa ń ṣàdúrà nílẹ̀ yorùbá ọ̀nà yẹn dáa tẹ́bá fẹ́ ṣàdúrà tó ní àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run tó ti rà nǹkan àwọn ìṣẹ̀kẹ̀ kanáwáwì ìbákan náà à àtọ̀rọ̀ ọ̀fẹ́ ọlọ́run fún àlẹ́bíwá Muhammad wọ́n lè wá ní àtàtàlá tó fà nẹ́bì so ìlànà tó dáa ni kí o tó ṣàdúrà so n tó dáa ni. bákan náà ẹ̀kọ́ ẹlẹ́kẹta òun ni aljazmu fi du'a wal yaqinu bil ijaba èèyàn máa ń pinnu àdúrà tí ẹ bá fẹ́ ṣe ni yẹn ni pé kó kó mà ife ọlọ́run ọba ipa rẹ̀ ká kó ṣe nǹkan yẹn fún ọ èèyàn tó bá máa ń kí ló tó máa ń pinnu òun ni pé èèyàn gbọ́dọ̀ máa ṣàdúrà ó wá mọ ní àkúmọ̀ bó lè ṣe bò lè ṣe àkúmọ̀ bó bá kú ṣe bò ní ṣe èmi ò pinnu lọ yẹn ìyẹn máa ń pinnu àdúrà nẹ́bí sọ lọ́wọ́ àlẹ́fẹ́lọ́ àlẹ́bí ní ìdájà àìdúkù tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò máa ṣàdúrà oníkalẹ̀ yá orí mo lè mọ̀ sálà àlẹ́bí ní ẹ pinnu pẹ̀lú àdúrà yín kí ọlọ́run kẹ́mi tó bá wù ọ́ tó bá lè kẹ́mi ọlọ́run fún mi lọ́wọ́ tó bá lè fún mi olúwa ni ẹ̀rọ máa wí bẹ́ẹ̀ máa kọ́lá ẹ̀rọ máa wò ó pé ọlọ́run ilẹ̀ anáwó láyọ̀ táàzẹ́mù àlẹ́ ìṣe nítorí nǹkan kan kò yí lé fún ọlọ́run ọba wọn kò ṣòro fún láti ṣe gbogbo nǹkan tí wọ́n máa ń tọrọ yẹn ah, ah, ti tó àwọn pé kìíní ti wá ó wá ó tóbi alẹ́bìsọ̀rọ̀ sọ́lẹ̀ pé ìzájà àìdúkọ̀ alẹ́bìsẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá fẹ́ ṣàdúrà فليعظم الرجاء جكي يرات غير جك الطبي يجي الله وشي كاين وشي pẹ̀lú Ọlọ́hun so in tin da pé yan be Ọlọ́hun ọba nu àwọn ko ma sadura ko ga ti ma doubt pé eh so ló ń tẹ̀lé sí báyìí ìyẹn máa ń wáyé nígbà tó bá rẹ lómìn bóyá lómi wà nínú ìṣòro ńláńlá ló wà ó pé tọ́ sọ́nà ti lè yọ òun ní ìṣòro yìí báyìí ah sọ́nà ti lè yọ ta ni wàá yọ nǹkan pè ní kéèyàn pinnu nìyẹn bákan náà àdúrà tí yẹn bá ń ṣe ara ẹ̀kọ́ rẹ̀ òun náà ni al-ilha fi du'a wa adam al-isti'jal kéèyàn wo má àdúrà rẹ̀ tó bá ń ṣe dáadáa wo má ẹni kí má bẹ̀rẹ̀ lọ́hùn lẹ́ẹ̀kan kó ti dákẹ́ kéèyàn béèrè má mo ti béèrè lánàá à rọ̀ bẹ́ẹ̀ náà nẹ́bi tó wá ní ẹ má kánjú ẹ má kánjú tẹ̀ bá ń kàdúrà ó ní kí ni túmọ̀ kí ọmọ kánjú ó ní kí ni pé inni da'awtu Allaha falam yastajibu li pé mo ti bẹ̀ẹ́ kì í dá mi lóhùn pé ìní bẹ lọ́hùn mọ́ ìyẹn ti tọ́jú nù yóò mọ bẹ lọ́hùn ó mọ tún bẹ ó mọ bẹ ó mọ bẹ ó mọ bẹ sọlákojú ẹni ti kéèyàn ní ìdìbò kan lọ́dọ̀ ọmọ ọba kó ṣe pé òkè zoro bàtà òkè zoro lórí ìfìrí kalẹ̀ rẹ òbéèrè lọ́wọ́ rẹ̀ ó tún di ó béèrè ó di mọ́gírí òbéèrè ìṣá òbéèrè àtúbà òbéèrè mo wá béèrè ní gbogbo bàbá òun sí ọlọ́run ṣe nǹkan yìí ṣe nǹkan yìí ṣe nǹkan yìí nítorí wọn bá tẹ́ ni ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn máa wo máa bákan náà òdúró lọ́kọ́lùdì fi dùn á kéèyàn bá ń ṣàdúrà ìyẹn máa ń jẹ́ kí ọkàn èèyàn kó wà níbi àdúrà ìyẹn máa ń concentrate lórí àdúrà tó máa ń ṣe ibi yìí láti pàdé kéde àwọn ẹlòmíràn tó mọ̀ sọ́lẹ̀ tó lẹ́nu mi máa ń ṣàdúrà olè ló ń ṣe máa kò tó rí pé kí ni àdúrà tí yẹn bá ń ṣe tí ọkàn yẹn bá ti concentrate lérí rẹ̀ bí a lè fẹ́ wá nípa ọmọ tayálà bíbù ọ tayálà bíbù sixteen thousand six hundred and sixty àti sixteen thousand six hundred six hundred sixty six tayálà bíbù yálà wọ́n fi ya owó kan tó dé ní ìlú. Fẹ̀sùbá lè jábọ́ ńlá rí kì í mú yálà sí yálà sí yálà sí yálà sí yálà sí yálà sí yálà sí nílẹ̀ bí káwọn náà wù tí ẹ bá ń jẹ́ Abdulfatah alákòjú ilé wọ́n wá pè ní pé Abdulfatah Abdulfatah Abdulfatah Abdulfatah ah èyí òkú kí ló dé ah sọ tó sọ ah kí ló lè tó báyìí iná ẹ̀ ni ọlọ́wọ́ bá ní tí ẹ bá ń pe ọlọ́wọ́ bá ó tọ̀ ewu rọ́bà kún tàbọ̀rọ̀ àn wà kúfìyà tán innahu la yuhibbul mu'tadin lúwa ní ẹbọ pé ọlọ́run ọba yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ò fẹ́ràn àwọn aláṣẹ ìdílé àdúrà àti ìdílé àdúrà ni kí o máa rìpíìtì orúkọ ọlọ́run ọba kan kó máa rìpíìtì ẹ̀kọ́ òjòkó síbẹ̀ àrífá tó fi wá di pé ó padà wá gbà púpọ̀ wà lórí àdúrà kò ní concentrate mọ́ àkó ti tó tó bá ní ìyá rẹ̀ ti kòtò fìdí àbòsílẹ̀ méjì ojúlẹ̀ mẹ́ta ó ti tó lọ́lọ́run kò lálá nù kánú mi ó ti tó ó ti gbọ́ náà ni àwọn àwọn kan wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní aqaribu rabbuna fanunadihi ṣé fanunadihi am ba'idun fanunadihi pé èèyàn kọ́ ní pé àwọn tó ń pariwo ṣe ún bàtà náà àrẹ́bí àdébí wa ń ṣe tẹ́lá ti dẹ́ débi tó lókè ẹ máa ṣe Allahu akbar Allahu akbar tẹ́lá bá ti fẹ́ sọ̀kalẹ̀ ọmọ ti subhanallah subhanallah ayọ̀ wa ti bẹ́ẹ̀ bó ṣe ń lọ báyìí wọ́n fẹ́ gòkè lọ́wọ́ àti wọ́n bá ń pariwo òun wá lókè àdébí wa ni ah, gbódú àfọwọ́dọ̀kọ̀ ẹ̀rẹ̀ òun yẹn lọlẹ̀ ah, ẹjọ́ ni ìnákùn látẹ̀dẹ̀ ríwú tó di tílẹ̀ ń pè é tí rè ò di náà ni òbí nídìí kọ́ ọmọ pé yálà ṣe yálà ṣe yálà kí ló ṣe tó wọn pè tó báyìí tẹnu wọn tó pè é lẹ́ẹ̀mejì pè é lẹ́ẹ̀mẹ́ta pè é lẹ́ẹ̀kan tó tó ọba tó súnmọ́ yín títí rè ò di tílẹ̀ ń pè kì í sayaya tí ò gbọ́rọ̀ tó bá kan ara ẹ̀kọ́ tó wà níbi àdúrà òun náà ni kíyàn ádámù tàkàyà hófdì sọ́wọ́ kí ọmọ rẹ obìnrin nìkalẹ̀ tí ìyàbá ń ṣàdúrà gbogbo ọmọ pariwo yìí ìṣẹ̀mà ní ìsìn ara àṣàkàṣà táwọn mùsùlùmí kọ́nù lọ́dọ̀ àwọn kírísítẹ̀ náà ti kọ́ wọ́n ni ọgbẹ́ni yín ẹ kíkọ́ lọ́wọ́ ẹ bá ń ṣe wọ́ pàlá ìdílé lànà lẹ́bi ẹ̀yẹ náà wàá wó lélẹ̀ ah pàlá ìlànà mùsùlùmí kọ́ wọ́n ìdáàbò ẹ méjì ká máa pariwo pé ọlọ́run náà ọlọ́run bá ó sọ nù kùránì tó kílẹ̀ ni tó kílẹ̀ ọlọ́run bá sọ pé ọjọ́ ìyànnìyàn ọ̀kọ́ ìyànnìyàn ادعوا ربكم تضرعا وخفية ودون الجهر من القول Olúwa ní ẹ má máa pariwo má tẹ̀ bá ń wí ودون الجهر من القول ẹ má máa pariwo wí má Oh ودون الجهل من القول قلوا أني واذكر ربك في نفسك tọba fẹ́ rántí ọlọ́run ọba rẹ tó fẹ́ pè máa pè é nínú ọkàn rẹ ni àmọ́ tó bá pè wọn náà tàdọrọ àrùn kọjá pẹ̀lú ìyẹpẹrẹ lọpẹlẹ àárọ̀ two oh five wọdún náà jáhàrí èmi náà kàwé ẹ má máa pè jákè kẹ máa pariwo rẹ gbẹlẹgbẹdún wíwọlé àtọ ìgbẹlẹ àwọn ọ̀rọ̀ ni àbí lọsọ ni ẹfẹ́ sàfikiri ni ẹfẹ́ bèèrè kan lọ́dọ̀ ọlọ́run ni onídìkẹ́ máa pariwo wàlá takun min al-ghafilin ẹ máa wà nínú àwọn òpònú ẹ̀dá àwọn Suratul A'raf two oh five ẹni pé kí ni à ń sàfikiri à ń pariwo kì í ṣe lànà tànẹ́bì kì í Allah Allah Allah Allah Allah Allah àbí la ilaha illallah la ilaha illallah táwọn kì ṣe mẹ́wàá ló wọ̀ sí ọ̀nbẹ̀ẹ́. O ò na ní lánàá lọ́yí sọ̀rọ̀ àìsànlá ẹni máa ń ṣe fúnra wa ti kí wọn nìkan náà lọ wà ní olè rẹ kọ wa mọ ni mi ò ọlọ́run mi ò mi ò mi ò mi dáánù mi táwọn ẹlẹ́kẹjọ wọn gbọ́ kó bẹ̀rẹ̀ lọ kò nídìí máa pe ọlọ́run ọba rẹ rú wà kó fi má pariwo pe ẹwọ́ ayà kùrán lè ń kà fúra wa fá ṣẹ̀dá kùníkùn àwọn ilé ìtiwárí ilé ìtiwárí ṣe yìí mo lọ ti rí i nígbà tí mo jẹ́rìí ọ̀rọ̀ mi tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn àwùjá ẹ̀jẹ̀ mi ò tó jẹ́rìí ọ̀rọ̀ mi tí mo sọ lọ pé ọ̀pọ̀lọpọ̀ ń tàbí èèyàn ń ṣe ládùúgbò àti ẹ̀rọ ó takò ìlànà tàmílì gbọ́gbọ́ ọ̀sán ó takò ṣùgbọ́n kan náà ìtàkàbá lórí kébìlà ara ẹ̀kọ́ fún ẹgbẹ́ ṣàdúrà oníkẹ́ oríṣàdúrà kí wọ́n kọjú sí kíbla ọ̀dà ìdá oríṣàdúrà wà wò ká jẹun kọjú sí ibi tí mọ́sálásí kọjú sí ara ẹ̀kọ́ àdúrà ni bákan náà rọ́pò ilé yàrá ìkúrò fìdù àá kí wọ́n gbé wọ́n méjì sókè tí wọ́n bá ń ṣàdúrà kí wọ́n gbé sókè kí wọ́n ara ẹ̀kọ́ àdúrà ni ọ̀dà tó bákan náà ádámù lẹ́yìn ti dáa sí dùn àá kí wọ́n mọ̀ kọjá àlà níbi àdúrà ti ṣe ìkọjá àlà ni kéèyàn máa ọmọ ọ̀fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ fọ́lọ́run ọ̀fọ́ ọ̀rọ̀ sí wẹ́wẹ́ fọ́lọ́run ètò ọlọ́run o ọlọ́run o kọ́lé kọ́lé tó dáa fún mi ilé dúpúlẹ̀ ẹ̀ ilé tó ṣe pé ní fi táìsì nífi kọ́ gbogbo èèyàn yán látòkè tẹ́lẹ̀ ilé àwò sí bí ah, ah, ọlọ́run kọ́lé fún mi ó ti tán ẹ́ ọlọ́run kọ́lé fún mi ó ti tán ìjọ kan sọ̀hábà kan ọgbọ́tọmọ rẹ̀ kan ń ṣàdúrà ọmọ wa ní Allahumma lọ́lọ́wọ́ ibùn ilé kọ́fúránṣì ìjẹ́nà ọlọ́run bá mi kọ́ àlìjẹ́nà kan sínú bá mi kọ́ ọ́fìsì ẹ̀kan sínú àlìjẹ́nà ó ní ayé ní ìlìjẹ́nà apọ̀ ọ̀tún àlìjẹ́nà ní kó bá mi kọ́ sí. sọ̀hábà wọn ni kò fẹ́ dé tí e ṣe pé ìkọjá àlà tí ọlọ́run sọ pé kámọ́sì ló ṣe bẹ̀rẹ̀ yìí tó bá ti ní ọlọ́run ọlọ́run wà ní jẹ́nà fún mi ó ti tán kọ́lá kẹ́tù sẹ́yìn nìkan ló wí ó ní ọlọ́run là mí níbi iná àti kẹ́kẹ́kẹ́kẹ́ àti àwọn ọ̀jàgá abẹ àti àwọn ìgbóná abẹ àwọn tó bá ti ní ọlọ́run là mí níbi iná ó ti tán ọjà àlẹ́ ẹ̀mọ̀lẹ́ àwọn yóò mọ̀ sàdúrà ọlọ́run mọ́jẹ́ kójú dùn wá mọ́kọ̀ wa lójú mọ́jà ọlọ́pọ̀lọ́ rú mọ́jà ká di sí mọ́jà ká rọ lọ́wọ́ mọ́jà ká rọ lẹ́gbẹ̀ẹ́ ó bá ti ní ọlọ́run fún mi lálàáfíà ẹ́ mọ́jà kí tata nọ́ọ̀sì kó mú wa mọ́jà kí tata láìsí ó mú wa mọ́jà kí làkóbà ó bá ti ní ọlọ́run á fi ní fi ẹ̀yìn ọlọ́run fún mi ní àlàáfíà lójú mi ó ti tán ó ti tán àbí àáfin ní fi bá sọ rè ó ti tán àmọ́ kí mọ̀jẹ̀ kí bìlà kó wọ́n mú mi mọ̀jẹ̀ kí kátàrà kí mú mi mọ̀jẹ̀ kí àá ah, ah. so ẹ̀yìn fi dáa ní ń pè yí o ìkọjá níbi àdúrà so ọlọ́wọ́ bọ̀ fẹ́ so àwọn àsìkò wo èèyàn máa ń lò tí ọlọ́mọ bí ń gbàdúrà àwọn kọ́ọ̀tù ti dáadáa àwọn àsìkò ni àdúrà máa ń gbà àwọn kọ́ ni pé nínú àwọn àsìkò tí àdúrà máa ń gbà òun náà ni ní ìgbà tí òru tó bá ti di àsìkò tàhàrì ẹni pé tólùtù lẹ́yìn àkàkìr ìdá mẹ́ta àgbẹ̀yìn òru bóòlù yẹn ti máa ń dá ìdá mẹ́ta àgbẹ̀yìn òru mà òun ni pé tí ẹ bá mọ èèyàn táìmù tí òru ó bẹ̀rẹ̀ bí lápòjú ẹni ti ká ní òru mọ́ ní seven seven aago méjì alẹ́ mẹ́wàá ní eight nine ten eleven twelve one two three four five ìgbà tí àtúbà máa ń pé kéde ní six náà ní wákàtí mọ́kànlá náà ní òru wákàtí mọ́kànlá lòru tó wá pé òun bá wọ̀ ní seven tó sì ṣe ó yọ ní fájìrì yọ ní six yóò wá dá wákàtí mọ́kànlá yẹn yóò wá dá sí mẹ́ta so ìtò wá jẹ́ task one ṣe ọ̀gá lápòjú ẹni sí tí ẹ dá sí mẹ́ta ló jẹ́ wákàtí mẹ́ta àbọ̀ mẹ́ta àbọ̀ kọ́ yẹn <clears throat> kí wọ́n ní wákàtí mẹ́ta àbọ̀ láti eight láti seven láti eight sí eleven thirty wákàtí àkọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn láti eleven sí mẹ́ta. láti mẹ́ta wá sí mẹ́fà láti mẹ́ta wá gbẹ̀yìn òun ni àsìkò tó ń pè ní àsìkò sàhárì tó tó tó lẹ́yìn àkhír kò kí ló fà á tó fi ní pé àsìkò yẹn àsìkò tó lọ́wọ́ ń gbàdúrà ni ànábì náà ló sọ ànábì ní inna Allah yanzilu ila as-sama'i ad-dunya fi thuluthi al ọlọ́wọ́ a sọ wá sí sánmà ayé tó bá di mẹ́ta àgbẹ̀yìn ọlọ́wọ́ mọ̀ wá béèrè pé ta ló fẹ́ ta ló ń wá foríjì ní kí n foríjì hal min mustakfirin fa aghfir lahu ta ló ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ mi kí n fún ọlọ́run mà sọ bẹ́ẹ̀ tó láti kúrẹ́ tí ẹ bá dìde tí ẹ bá bẹ ọlọ́run ọba ọlọ́run kúrẹ́ ní nǹkan tí èèyàn ń fẹ́ àti gbàdúrà ni bákan náà nígbà tí aláwẹ̀ bá fẹ́ ṣínu ẹni tó bá gbáwẹ̀ tó tí ẹ bá fẹ́ ṣínu kò sí nínú ìlànà ìsìláàmù tí mo fẹ́ bẹ ọlọ́run kọ́ ní ẹ jẹ́ ká ah èyàn máa ń fi àwọn e lọ́rùn ni àmọ́ nígbà tó bá wá fẹ́ sínú èyàn wà lu opportunity yẹn ní wàá bẹ lọ́rùn bí kéèyàn lọ sí hajj náà ni kéèyàn wá torí pé òun wà nǹkan kan lóṣù wá lọ hajj kò mú tó lọ sí àbí ọ̀rẹ́ lọ lọ́lẹ́ hajj nítorí pọ́rẹ́ lọ sí hajj lórí fẹ́ àti bẹ ọlọ́run ọba níbẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá ń gbàwẹ̀ náà tó yóò máa bẹ ọlọ́run ọba nígbà tó bá fẹ́ ṣínú so àsìkò yẹn àdúrà máa ń gbà ànábì náà ló sọ bẹ́ẹ̀ bákan náà bẹ́yìn náà azan wal iqama tó bá pè lọ́tọ́ kó ló di pé mo ti kọ́ ọmọ àsìkò yẹn tí ò bẹ ọlọ́run ọlọ́run máa ń gbàdúrà yẹn bákan náà nígbà tí òjò bá ń rọ̀ táìmù tí ló bá ń rọ̀ àsìkò yẹn kí ọmọ bẹ ọlọ́run ọba kí ọ béèrè nǹkan tí ẹ bá ń fẹ́. bákan náà tó bá wà tí ẹ bá wà lórí ìforíkanlẹ̀ tí ẹ ń kírun kì í ṣe pé èèyàn kàn wò pé mo fẹ́ tọrọ nǹkan nìkan o kírun ọkàn ìforíkanlẹ̀ lásán ìrọ̀ o èyí wà dáadáa nìyẹn ìgbà tó máa ń kírun lọ́wọ́ bóyá òun ṣe náfìlà lọ́wọ́ ni bóyá ìrún ràn ìlà rabbihi wa huwa sajid alábìnrin ìgbà tí ẹ máa ń súnmọ́ lọ́run òun nígbà tí èèyàn bá wà lórí ìforí kalẹ̀ àkùnrin súnmọ́ lọ́run nígbà wọn kan alábìnrin wa ní fàdé ìlú bima shi'tum ẹ máa béèrè nǹkan tẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba bákan náà nígbà tí èèyàn bá wà lórí tashahhud lórí ọ̀run tí ẹ bá ti gbọ́ àdúrà Allahumma inni a'udhu bika min fitnatil qabr wa ومن فتنة القبر ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال ومن فتنة ومن عذاب جهنم فيها تشوب وغيث عذاب يتا النبي والي فادعوا بما شئتم ẹmọ wa béèrè tẹ bá tún fẹ́ ń gbà ọ́ gbogbo ń tẹ bá béèrè ànábì ni ọlọ́wọ́ bó ṣe é ṣùgbọ́n kan náà tí wọ́n bá wà ní ìrìn àjò ẹni tó ṣèrìn àjò tó máa bẹ ọlọ́wọ́ ọba àsìkò yẹn náà àsìkò tí ọlọ́wọ́ ọba máa ń gba àdúrà ni tí ẹ bá ń bẹ ọlọ́run ọba nígbà tí ẹ bá wà lórí ìrìn àjò ọlọ́run ọba ń gbàdúrà bákan náà tí ẹ bá gbọ́ tí àkùkọ bá kọ tí àkùkọ tó kọ ànábì ni tí àkùkọ bá kọ ó rí màláíkà mi àṣìkò tí ẹ bá bẹ ọlọ́run ọba ọlọ́run ọba ń gbàdúrà àwọn tí ẹ bá gbọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá ń ké ànábì ni àwọn ṣèkọ́nù kọjá lásìkò òun nìyẹn tó pé kò dáa àsìkò burúkú lásìkò yẹn so àwọn nǹkan yìí òun náà ni àwọn ọ̀nà tí ẹ máa ń gbà ṣàjù àtẹ́lẹ̀ náà àwọn ọ̀nà tí máa ń díkájọ àwọn tètè yá òun kéèyàn ó fi nǹkan bẹ ọlọ́run bí pé ọlọ́run mo fi nǹkan báyìí bẹ ọ́ kí nìkan tí èèyàn fi ń bẹ ọlọ́run èèyàn lè fi orúkọ ọlọ́run bẹ ọlọ́run ẹ̀rì tí mo máa yà kan kẹ̀kọ́ ọlọ́run wálé láì asmaul husna olúwa ni mo ní àwọn orúkọ tó dáa òun ni ẹ máa fi bẹ̀ mí ìyẹn lè mú orúkọ ọlọ́run kí o fi bẹ́ẹ̀. ibò yìí tó dáa jù oníkéèyàn wo orúkọ ọlọ́run tó ṣe déédé bùkátà rẹ tó ń fẹ́ bóyá èèyàn ń fẹ́ kọ́lọ́run kó gbìyàn ní ọmọ lápèjúwe èèyàn tí ì bímọ pé wá ní اللهم إني أسألك بأنك الله الذي lẹ́mùjẹ́lẹ́ wọ̀lẹ̀mùjúlẹ̀ tí ọlọ́run mo bẹ̀ ọ́ wọn lọ́ba tó ṣe pé ò bí ma ẹnìkankan ò bí ọ à ń tẹrù zúkọ ní àlùwọlẹ̀ mubarak ọlọ́run fún mi ní ọmọ alálùbáríkà ọmọ rẹ ṣe ọ pé ìròyìn ọlọ́run pé lámúyẹlẹ́ wọ̀lẹ̀mùjúlẹ̀ ìyẹn fi bẹ ọlọ́run àbí kíyàn ó sọ pé èèyàn wà lórí àárẹ̀ tí wọ́n ní Allahumma anta salam Allahumma anta shafi ishfini wọ́n lọ́ba tó máa ń ṣe òwòsàn ṣe omi sàn àbí yẹn ń wá kọ́lọ̀ kó sínú àrídìkí fún yàn kí ni Allahumma anta razzaq ya razzaq urzuqni ìyẹn mú ní orúkọ ọlọ́run àbí ìròyìn rẹ̀ yẹn fi ọlọ́run ọba gbọ̀nà tó dáa ni bákan náà ìyẹn tó lè bẹ ọlọ́run ọba pẹ̀lú iṣẹ́ tìyẹn gẹ́gẹ́ tó o ṣe iṣẹ́ eré tó o ṣe ìbádà rẹ tó o ṣe bí kí òun fẹ́ tọrọ nǹkan nìsín bóyá nìsín bóyá ọ̀rọ̀ ẹnìkan ní wọn ní ọlọ́run ló ṣàwọlá àwẹ̀ tí mo gbà ní àná yìí àwẹ̀ tí mo gbà lánàá yìí ní ọkọ̀ ṣàbàrùn tàlàfíà fún lágbájá sọ pé ìwọ lọ gbà wẹ̀ yẹn ṣòwò náà ló fi iṣẹ́ rẹ tọrọ lọ́dọ̀ ọlọ́run tuntun tó burú bẹ́ẹ̀. kí ni ẹ̀rí rẹ̀ òun náà ni hadith tó ń bẹ lọ́tọ̀ ṣé muslim anábì ń kọ́rọ̀ àwọn èèyàn mẹ́ta kan tí wọ́n ń ṣèrìn àjò lọ bàbá wa ń darí bọ̀ wá lé ni òjò bá bẹ̀rẹ̀ sí ní ọrọ̀ atẹ́gùn fẹ́ wọ́n wá wò pé mo làwọn ń sá sí o wọ́n wò pé wọ́n á rí orí òkè kan wọ́n wò káwọn lọ lè sá sínú òkò kan níbẹ̀ lókòjò fi dá bàtà wà nínú òhò yẹn atẹ́gùn bá fẹ́ bàtà atẹ́gùn fẹ́ atẹ́gùn bá fẹ́ òkúta ńláńlá atẹ́gùn yẹn bá di òhò yẹn mọ́ wọn. wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti fi báwọn káwọn pé ah wọ́n ti dé bí táwọn parẹ́ sí láyìí. àlẹ́bí sọ mọ́ àlẹ́ ọ̀sán olùbẹ́ẹ̀lì kan ti wò nínú wọn ni pé ah ẹ̀sì ká bẹ ọlọ́run ọba ká bẹ ọlọ́run pẹ̀lú iṣẹ́ eré tá a bá mọ̀ pa ní lọ́dọ̀ ọlọ́run tó dá wa lójú kó ṣe eré ni ẹ̀sì ká fi bẹ ọlọ́run ẹni àkọ́kọ́ bẹ̀rẹ̀ ó ní ọlọ́run mọ̀ òun mọ̀ pé òun ní iṣẹ́ rẹ̀ kan òun náà ni pé òun máa ń ṣe dáadáa sí àwọn òbí òun ó níjọ́ kan òun wá wá oúnjẹ lọ fáwọn òbí òun lálẹ́ oúnjẹ tí wọ́n jẹ ó ní òun wá pẹ́ kóun tó gbé oúnjẹ yẹn dé àwọn òbí yẹn ti wá sùn kóun tó dé àwọn méjèèjì òun wá ń retí òun ò jí wọn òun ní ti ń gbádùn wọn òun wá ń fẹ́ ní gbé oúnjẹ yẹn lọ́wọ́ tí wọ́n fi jí olóúnjẹ yẹn wá wà lọ́wọ́ òun fá òun ò fojú kan oorun tó fi di ìgbà tí wọ́n jí wọ́n wá jí wọ́n ẹ̀sẹ̀ wá jẹ oúnjẹ yẹn ó ní ọlọ́run tó bá ṣe pé nítorí tí ẹni mo fi ṣe dáadáa yìí fún àwọn òbí mi mo sá làwọn nínú ìṣòro yìí ṣùgbọ́n bá rí pé òfin yẹn ti sí òfin ẹ kí ìmọ̀ sí díẹ̀ àmọ́ kò tó wọn jáde ẹ̀kọ́ eléyìí ni pé ọmọ tí bá ń ṣe aburú tí ń ṣe tí ò dáa fóbi rẹ̀ tí ń ṣe òbí rẹ̀ nǹkan ńláńlá àdéhùn ńláńlá ní kó bára rẹ̀ o ẹni tóbi rẹ̀ ń bínú sí i àti tó bá ṣe pé ìdínú tóbi rẹ̀ ń bí ìbínú ààbò sí ni tó kọ́mọ yẹn ò lẹ́bi àmọ́ tó wáyé yẹn lẹ́bi ọṣẹ òbí yẹn ní àà nǹkan tó lè nìyẹn ń dánwò nǹkan tó lè ní o kúrò a máa mú ìṣẹ̀lẹ̀ ayé le fún yàn kí ọmọ ṣe òbí yàn so ẹni yẹn fi dáadáa rẹ̀ tó ń ṣe tó di òbíbẹ̀ náà ẹni kejì òun ní òun gbé iṣẹ́ bẹ́ẹ̀ nìkan bí kéèyàn ní pé àwọn tó máa ń ṣiṣẹ́ àwọn bíríkìlẹ̀ àwọn wọ́n wá bá àwọn òṣìṣẹ́ gbà tó ṣiṣẹ́ tán òun wá fẹ́ polówó lápòjú rẹ̀ kó wọn ní five thousand wọ́n takú pé seven thousand lámọ̀ ń gbà wọn ní five thousand lè mọ fún yẹn seven thousand lè mọ ń gbà àti wá sọ láti bẹ̀rẹ̀ kí lóde náà sọ fún mi ó ní ẹnìyẹn kan bínú lọ nípa mi ò ní gba five thousand lọ́wọ́ yín o ó bá bínú lọ ẹni tó gbé sẹ́kù yẹn náà wá wò pé èyí sì ní ná owó rẹ̀ òun náà kó bẹ́ẹ̀ padà wá jọ́ kejì kó padà wá jọ́ kẹta kó padà wá wá òpin jẹ́ ń fi owó yẹn jẹ́ ń fi ra jẹ tó lóun wá fi rẹ jẹ ẹ̀jẹ̀ bí máa ó sì ń sàmì sí ẹ̀jẹ̀ rẹ̀ pé tiẹ̀ ní olóbílé ìtẹ́ni yìí ní tẹ́ni yìí ní tẹ́ni fọlájẹ yẹn pọ̀ òun padà ta òun fi ra ẹran pàtó yá ẹran náà tó ń pọ̀ ọlọ́kàn jíjọ́ kan ẹni yẹn dé ni wọ́n wá ní níjọ́ kan mo ṣẹ́yà yìí ẹ̀dá kòtà ló ní bíi wọ́n máa ń lágbájá ni ó ní mo ní owó kan lọ́dọ̀ yẹn tó ní bíi mo ṣẹ́ báyà báyà báyà lọ́dọ̀ rẹ̀ ẹni ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ní ó ní mi ni iye báyìí ó ní bẹ́ẹ̀ ni ó ní ah ìnáwó rẹ̀ yẹn ó ń tí wọ́n fi ìfẹ́ẹ̀tì rẹ̀ mọ́ kó nǹkan rẹ̀ lọ. ọlẹ́ni ẹ̀rẹ̀ kó lọ nígbà pé nítorí tiwọ́ náà lòún fi ṣe bẹ́ẹ̀ wọ́n kọ́ làwọn nínú ìṣòro. òun náà ni pé èèyàn máa ń jìnà sí jàǹbá ẹ má máa ṣàbòsí mọ́ ẹlòmíì èèyàn wọ̀n rajà lọ́dọ̀ rẹ̀ tó bá jọ ní èdè àyèdè báyìí tẹ́ni wá lòun kọ̀ nǹkan kalẹ̀ yóò ó ti tán ọ̀tọ́ náà nù tó tẹ́ni tí ìyàbá lòun kọ̀ kalẹ̀ fún ọ ó yẹ kó o pé ó dà ń gbà mọ́ mú lọ. ìgbà mi máa ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀ bá gọ̀ padà àbí tí ìyàbá òfin àwọn mọ́rúwá yìí yóò ní wọ́n gba three hundred ó ní two hundred ní wọ́n ní gba yóò ní ìfẹ́ tó tó bá fẹ́ lọ mọ́jọ lọ o fún ní three hundred rẹ̀ ẹni tí ẹ̀sìn ọba yé yóò fi kalẹ̀ pé má lọ wọ́n lọ ma mo bínú sí lọ ẹ̀mí ọ̀nà papọ̀ ni a ah, má nà papọ̀ tó ti gbé ọ náà ní two hundred yẹn so kí ọ ní kí owó rẹ kó sẹ́kù sí lọ́wọ́ ó yá ju kí owó èèyàn owó olówó kọ́ máa sẹ́kù sí ìrànlọ́wọ́ lọ́wọ́ lẹ́nu yẹn ló jẹ́ kó gbogbo kíní yẹn fún un ẹlẹ́kẹta ó ní òkè yẹn tó sí kò tí ì lè tó wọn jáde náà ẹnì kẹta òun náà tó ń bẹ ọlọ́run wípé òun fẹ́ jèjì náà pẹ̀lú obìnrin kan ìgbóbìnrin yẹn wàá gbà òun máa fún lówó yóò lè wọ̀ fẹ́ olúwàjọ́ kan wà nídìí owó wàá bá òun kò tó o sì rẹ́dì ìwọ́n wò pé á gba owó tó níìtì òun fún ní owó òun ò dẹ̀ bá ní ìkẹ́kọ̀ọ́ papọ̀ oníkọ́ mọ́ ẹ̀kọ́ oníkọ́ pé nítorí ìtì ẹ̀lú òun fi ṣe ọlọ́run kó sànú àwọn òkè ẹ̀rẹ́ sí ọdún tó tẹ̀gọ́ta tó ní pàṣàlàyé pé ìyẹn lè fi iṣẹ́ eré ìyàn ìyẹn lè fi bẹ ọlọ́run ọba ìyẹn lè fi bẹ ọlọ́run kí làwọn nǹkan tí kì í jẹ́ kí àdúrà ọgbà tó tó òun náà pè ní mawani du'a àwọn kan tí kì í jẹ́ kí àdúrà kó bà so alákọ̀ọ́kọ́ nínú àwọn kan tí kì í jẹ́ kájúà ó bà òun náà ni akl haram tí wọ́n máa jẹ owó àrámù tí ó pé iṣẹ́ àrámù lèèyàn ń ṣe tẹ́tọ́lọ́wọ́ ọbọ̀ ọ̀kẹ́ náà lèèyàn ń ṣe kì jẹ́ kájúà èèyàn bà tó tó bí ìṣẹ́ tọ́lọ́wọ́ ọ̀kẹ́ lèèyàn ń ṣe èèyàn ń tagbó ẹ ń tọ́tí ń ta fàrágà ẹ ń ta ẹlẹ́dẹ̀ ẹ owó èlé ló mọ yáwó èèyàn tó gbogbo nǹkan yẹn kì í jẹ́ ká dùn àwọn gbà. tó bákan náà kí wọ́n máa dáhùn lórí àdúrà tí ẹ̀rẹ́ ṣe pé á ah, àdúrà yìí tọ́lọ́ ti lè ṣe báyìí kì í jẹ́ ká àwọn gbà. bákan náà kí wọ́n máa tàdúrà láti ṣàbòsí fún yàn nígbà àdúrà bòsílẹ̀ yẹn ń ṣe bákan náà kí èèyàn máa rí bàjẹ́ kó má sọ kí èèyàn rí bàjẹ́ kí èèyàn máa pàkíyèsí àwọn èèyàn kì í bí kágbó gbà ní àwùjọ bákan náà kí ẹ̀mí yẹn máa wà níbi àdúrà tí èèyàn ń ṣe kí èèyàn máa ṣeré níbi àdúrà ṣàpẹ́lú mi ṣe bá ń ṣàdúrà kí nìyẹn ti máa èèyàn la oore làwọn èèyàn máa ń fi ń ṣàdúrà oore ṣùgbọ́n àdúrà kọ́ yẹn o ṣe ní ìgbésí ayé mi kò ní burú ìgbésí ayé mi ò ní burú yóò tún máa dá fún mi ní tọ́lọ̀ mẹ́lẹ̀ òun tọrọ nǹkan náà nù ìlà ìlà ìlọ̀wà òun bẹ́ tó ń kàdúrà náà nù àbó ń tẹ́rẹ́ ìlú fẹ́ẹ̀tì lọ ní káàlọ̀ ń gbádùn ó mọ́ áwọ́ ó yé ó mọ́ áwọ́ wà láì ẹ̀ jẹrẹ ní ẹ̀ kàdúrà ẹ wo bí kéèyàn wà níwájú dẹ̀ ń fi gómìnà fi kọ́tí gómìnà ìfowópamọ́ sásìkò yìí nìkan ẹni tí ìka ẹlẹ́ kó wá jẹ́ pé ẹni tí ẹgbẹ́ ní kó pírẹsẹ́ǹtì speech yín gómìnà tó wá jòkó rẹ̀ dì kó wá mọ̀ ní àníbi omi àníbi omi ẹ̀rọ gómìnà mọ̀ pé irú dírámà wo lélẹ́ yìí ẹni di omi owó nílẹ̀ wá bí ń kọ. tó bẹ́ẹ̀ ni kí wọ́n béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀nà wa ọ̀dá gọ́ọ̀bìnà sàánú àmọ́gà àwọn ilé ìsìn kan bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ kòkòrò lẹ́yìn yìí ni tó wálé láì alìmọ́sọ̀lù àárín tọ́rọ ọba wa kọjá bẹ́ẹ̀ ọba tó dá wa kó mọ́ wa kọrin kó mọ́ lóun kọrin òun fi ní ìgbé kó lórí tó wá níbi àmọ́ sábà bí ní gbogbo ìgbà mo bí ní gbogbo ìgbà mo bí ní gbogbo ìgbà. tó bá kan náà kí ọmọ máa lo àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹbọ àwọn túlù ẹbọ bí kí wọ́n pe àwọn èèyàn kí wọ́n pe ẹ̀dá ọlọ́run bí kò ṣe nǹkan fún yàn àbí kó bá yàn gba nǹkan lọ́dọ̀ ọlọ́run kí ọmọdé àwọn àwọn èèyàn ẹ bá ti lọ́dọ̀ ọlọ́run bó lè yóò tó bọ̀ gbà lọ́dọ̀ ọlọ́run jẹ́ kí ọmọdé ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀yin ẹ̀yin ọlọ́run ẹ fún wa gbogbo ìgbà ń bẹ lọ́run kó lọ gba àdúrà wa nǹkan tó kálukú wa ń wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mọ́ṣá ṣe fún wa gbogbo nǹkan tó ń bà wá nínú jẹ́ kọ́nà kó ṣọ́ di ìdùnnú fún wa kọ́nà kọ́ wọlá ìjọkan oṣù rẹ̀ kọ́ wọlá agbára rẹ̀ سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته